رحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السابع عشر وخمسمائة أمامة إياس بن ثعلبة الحارثي رضي الله عنه قال ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم ألا تسمعون ألا تسمعون إن البذاذة من ال... إن البذاذة من ال... من ال... التفحل عن أبي عبد الله جابر بن عبد الله عنهما قال بعثنا رسول الله صلى الله عليه وآله وسلم وأمر علينا أبا رضي الله عنه نتلقى عير القريش وزودنا وزودنا جرابا من تمر ثم لم يجد لنا غيره فكان أبو عبيدة يعطينا تمرة تمرة فقيل فقيل كيف كنتم تصنعون بها قال نمصها أيمص الصبي ثم نشرب عليها من الماء فتينا يومنا إلى الليل وكنا نضرب بعصينا الخبط ثم نبله بالماء فنأكله قال وانطلقنا على ساحل البحر فرفع لنا على ساحل البحر كهيئة الكتيب الضخم فأتيناه فإذا هي دابة تدل عنبر فقال أبو عبيدة ثم قال له بل نحن رسل رسول الله صلى الله عليه وآله وفي سبيل الله وقد اضطررنا فقلوا فأقمنا عليه شهرا ونحن ثلاثمائة حتى سمنا ولقد رأيتنا نغترف من وقب عينه بالقلال الدهن ونقطع منه القدر كالثور كقدر الثور ولقد أخذ من أبو عبيدة ثلاثة عشر رجلا فأقعدهم في وقب عينه وأخذ ضلعا من أضلاعه فأقامها ثم رحل أعظم بعير معنا فمر من تحتها وتزودنا من لحمه وشائق فلما قدمنا المدينة أتنا رسول الله صلى الله عليه وآله وسلم فذكرنا ذلك له فقال هو رزق أخرجه الله لكم فهل معكم من لحمه شيء فتقطعون فتطعمون فأرسلنا إلى رسول الله صلى الله عليه وآله وسلم منه فأكله رواه مسلم وعن أسماء بنت يزيد رضي الله عنها قالت كان كان قم قميص رسول الله صلى الله عليه وسلم إلى الرسل رواه أبو داود والترمذي وقال حديثا حسن أوي يقوي أنا تقاسي بيسا متسري فأنا نيري برلاتوري النبي محمد sallallahu alayhi wa sallam irú àmúmára àti àfaradà tí wọ́n ní lórí bí nǹkan ti ṣe lé ìgbà wa lákòókò wọ́n látọ̀dọ̀ abu umama iyas ibn taclaba al-ansari al-xaarithi radiyallahu anhu wọ́n làwọn sọ̀xábà nàbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ilé ayé lọ́jọ́ kan lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kìí ṣe gbogbo ń tó da tọrẹ wà nínú ilé ayé iná lèèyàn ti ní ṣùgbọ́n yẹn láǹfààní láti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa tí ò ní kí ẹbí yẹn ti ṣe láǹfààní láti gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa tọ́wọ́ èèyàn tí tẹ̀ gẹ́gẹ́ bí àdámá létí Allahu azza jal tó dá mọ́ mi yàn èèyàn máa sojú kòkòrò pé àwọn nǹkan tó dáa tó ga nínú ilé ayé ilé ìtẹ̀yìn ò tí ì ní ọ̀nà olè yẹn lè gbà ní àwọn tó ga tó rẹwà tó sunwà nínú nǹkan ayé tọ́wọ́ èèyàn tí ì ọ̀nà lọ́wọ́ èèyàn lè gbà tí ó fi bà pàápàá jùlọ tí èèyàn kan pẹ̀lú èèyàn míì tó bá jọ wà ń po pé wọn ò tíì láwọn nǹkan wọ̀nyẹn wọ́n sì rí tí àwọn míì nínú ilé ayé tí wọ́n ní wọn táwọn ń jẹ gbádùn wọn yóò máa ṣe àwọn náà ní àárín ọ̀nà wo làwọn náà lè gbà láfi dání mèremère yìí táwọn náà máa jẹ gbádùn wa táà máa ṣàǹfààní lára wọn táà máa ṣàmúlò wọn báyìí làwọn sàhábà náà séèyàn kúkú làwọn náà gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù àwọn náà jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ayé. àwọn nǹkan dáadáa tó ga tó sun àti bẹ́ẹ̀nú ẹ̀ eléyìí tó sì nǹkan tó ṣe é pé ọwọ́ tó. Ànábì sallallahu alaihi wa sallam ọwọ́ afẹ́ sẹ́rí wọn kúrò nídìí mi sọ nípa nǹkan ilé ayé tí wọn ò tí ì ní níní àfojúsùn pé àfi káwọn náà wá ọ̀nà táwọn láwọn nǹkan torí kí ìgbádùn àwọn káwọn náà lè bàa jẹ́ ẹni tọ́wọ́ rẹ̀ bà ẹ sì ti máa wípé gbogbo àwọn nǹkan eléyìí tó sunwọ̀n tó dọ́sọ̀ nínú àwọn nǹkan ilé ayé yẹn kìí ṣe gbogbo èèyàn náà lọwọ rẹ̀ lè bá tí ó tún rántí Allah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wọn bá ti bá àwọn nǹkan wọn wọn kì rántí Allah ma ẹ̀sìn wọn ìtẹ̀lé ti Allah wọn. wọ́n máa di nǹkan tó fi ọwọ́ jábútẹ́ mú yóò di nǹkan tó ṣe pé wọn ò bàbàrà má nítorí pé nǹkan lé ayé tẹ́ rí yẹn ó máa ń kọ́ ìrojú báyẹn níbi àti ṣètò Allah a máa ṣẹ́rí èèyàn kúrò níbi àti ṣẹ̀sìn gẹ́gẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nínú àlùlù ẹlẹ́dàá sọ pé ya ayyuhalladhina amanu la tulhikum. أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أيها الواقع دودو ẹ̀mẹ́ jẹ́ kí àwọn dúkìá àti àwọn ọmọ yín kí wọ́n kó àìrójú bá yín níbi àti máa ṣèrántí Allah ẹ̀mẹ́ jẹ́ kí wọ́n lé yín jìnnà sáti máa ṣẹ̀sìn àti pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kí dúkìá àti ọmọ òun kó mọ òun sẹ́rí kúrò níbi àti máa ṣẹ̀sìn fún Allah àwọn eléyìí làwọn ẹni tó ṣòfò Allahu azza wa jal wọ́n fi hàn wá púpọ̀ nínú àwọn àyà al káwọn kí gbogbo àwọn nǹkan lé ayé yẹn nǹkan lé ayé lásán ni eléyìí tó jámọ́ kankan fẹ́ni tí bá ń ṣe palẹ̀ mọ́ láti lè bá rọrùn wọ̀ láti wọ aljanna Allahu azza wa jal ó ní almaalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu khayrun 'inda rabbika thawaba ẹ̀rí owó àti àwọn ọmọ nǹkan ọ̀sọ́lé ayé lásán ni wọ́n ní nǹkan tó ṣe pé wọ́n á máa ṣe é fún yàn níbi àti ṣèpalẹ̀ mẹ́di alqiyama àfẹ́ni tó bá lo owó rẹ̀ dáadáa tó sì tọ́ àwọn ọmọ rẹ̀ dáadáa owó àti ọmọ yẹn lè jẹ́ sábàbí tó fi rálẹ̀ dáná wọ̀ ní rọrùn àti pígan àwọn owó tẹ rí yẹn àtàwọn obìnrin kankan fìtínà lásán ni o Allahu azza wa jalla oní innama azwajukum wa awladukum fitna àwọn ìyàwó yín àti àwọn ọmọ yín wọn jẹ́ nǹkan kan bí ìbá ṣe fìtínà torí ẹ̀ kò sí nǹkan tó burú nínú kí wọn náà ní nǹkan lé ayé kò sí burú kó bàjẹ́ kí nǹkan tó ní nínú nǹkan lé ayé kó máa pọ̀ sí kó máa rẹ̀ sí lópin ìgbà tí ó ti ní jẹ́ sábàbí tí wàá fi jìnnà sí ti Allah lópin ìgbà tí o bá ti ní jẹ́ sábàbí tó fi mú ẹ̀sìn Allahu lọ́tà àmọ́ ó yẹ kí àwọn ẹni tó bá jẹ́ aṣáájú àwọn olùmọ̀ akọ́nilẹ́sìn káwọn máa pàkíyèsí àwọn èèyàn láti gbàdégbà ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ fún nǹkan lé ayé ẹ gbọ́dọ̀ jọ jẹ́ pé àfojúsùn yín kan ṣoṣo dondo. òun náà ní pé ẹ fẹ́ kó nǹkan lé ayé jọ torí ẹ̀ ìjọba ti jẹ́ pé nǹkan lé ayé ònìkan lẹ fojú sùn ònìkan lẹ ńlá kàkà láti kó jọ ẹ padà dẹni tí ó kẹsìn fún ẹ padà dẹni tó ṣe pé kò ní rí nǹkan kan mú lẹ́yìn ìgbà tẹ́ bá kú tẹ́ fayé sílẹ̀ Ànábì ní ẹ̀yọ́ àtẹ́tí gbọ́ mi ala ẹ̀yọ́ àtẹ́tí gbọ́ mi yẹnni kọ́rọ̀ lé ayé tẹ́ ń sọ nkọ́lọ́ yẹ kọ́rọ̀ kan o innal badhadhata minal iman dájúdájú àìjáni tí ìmọ̀ múra tí ó rò dẹ́dẹ́dẹ́ tí ó kàn dúdúdú ọ̀nbẹ nínú al-iman àìjẹ́ ẹni tí ó máa múra ró dẹ́dẹ́dẹ́ kan dúdúdú wọ́n ti sálẹ̀ apàtì tí ń bẹ nù al-iman ni tí ma ṣe pẹ̀lẹ́ nù múra yín kẹ má jẹ oní aláwọ̀ aláwọ̀ ṣàfihàn aṣọ kẹ má jẹ ni tó ṣe pé aṣọ tí mo bá wọ̀ irú rẹ̀ ò lè pé méjì nínú lóyìí kéèyàn má jẹ bẹ́ẹ̀